مستقيل فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطابة من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف مولانا بعلا نجلو an tọrọ ikẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́wà olùṣìkẹwà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kuma bá nábi náà tàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sánú wa tàwa pẹ̀lú àwọn òbí wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà náà kí ọlọ́nkọ́ bá nábi náà tàwọn rárí àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́ bá kó sọ́nà wa náà kò láwọn òbí wa tàwọn alùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ ọlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lọ́gbà ọlọ́mọdé àtàwọn wọlé àtàlẹ́kẹ́ àlọ́ kíra tá a fi ń sì lánilẹ́kọ̀ọ́ láàrin mọ́gí sí iṣẹ́ ìlọ́jọ́ òní ni riyadu sọ̀lẹ̀hìn tí a fa wa wa imáàmù náwàwí rahimahullah kójọ lọ́dún sàlàyé àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sọ́là fún wa exercise ni a bẹ̀rẹ̀ ní alẹ́ yìí inshallah òun náà ni báàbù muraqaba báàbù ti sọ fún wa ní pé ìmúdító ọlọ́run tó wà pẹ̀lú wa inna Allaha kana alaykum raqiba dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọjọ́ ń ti mójútó yín kẹ máa ma ìpọ́nà wa pẹ̀lú yín gbogbo ìgbà kẹ wà conscious of Allah subhanahu wa ta'ala wọn náà ni ẹ̀kọ́ tí àtàfẹ́ kọ́ wa ní òní yìí àmbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ kó yíwa dúmọ́ ti sàlàyé fún wa lọ ọlá Qur'an al ọlá la illallah bẹ́ẹ̀ mọ̀rọ̀ akọ́bà náà ni àbí? náà بسم الله الرحمن الرحيم باب مراقبة باب دين سواني قامل صلى الله عليه وسلم قال الله تعالى ولو ضبعك الذي يراك حين تقوم ولو باين العدين يبطون بجيتون كيرو قلوك في التاجدين تون لطن بولاني وتون سجود وتون كيرو قال تعالى هو معكم أينما كنتم ọlọ́ni òun wà pẹ̀lú ibi kí bá wà ọ̀kára ta'ala inna láàlá ya fa alẹ́ iṣẹ́ òun ti láàrùn wọ́n fi sama ọlọ́wọ́ bá kò sí tó kọmọ́ fún nínú sama lórí lórí nínú lẹ́dẹ̀ àbí lórí sama ọ̀kára ta'ala inna rabbaka labil mirsad ọlọ́wọ́ bá subhanahu wa gbogbo yìí láti san lẹ́sàn ọ̀kára ta'ala يعلم خائنة العيون وما يخفى الصدور ọlọ́wọ́ bá wà bọ́n tó pàmọ́ sínú ojú jẹ́ ìfojú wí àti tó pàmọ́ sínú gbáyà yìí wọ̀lá àyàtò fìlbábi kẹfẹ́ra màálùmá àwọn àyàtò sọ̀rọ̀ ń pa báyìí nínú kùrán ọ̀pọ̀ àwọn àyàtò sọ̀rọ̀ ń pa ilé nínú kùrán ọ̀pọ̀ lọ́pọ̀ ọlọ́wọ́ bá subhanahu kan lọ́dún ayé rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi àìpé gbogbo bí tá bá wà ọlọ́wọ́ bá wà pẹ̀lú wa ọdẹ rí wa torí náà ká mọ̀ pé gbogbo dábá ṣe kò sí ìtọpamọ́ fún ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala hadith ìdáwẹ́ kan bẹ̀ alkala mu'allif rahimahullah mu'amala habi ahadith khattab radiyallahu anhu agbára بينما رجل بينما نال جلوس عند رسول الله صلى الله عليه وسلم لا يعني في أدق لا لدو جيشوران صلى الله عليه وسلم ذات يوم نيجوكا اطلع علينا رجل أراكم كان حيو سواني شديد بيان الثياب أتطوى فكنجين يجين شديد سواد الشعر إنورية بدو كيري كيري لا يرى عليه أثر السفر ààrí àpẹẹrẹ ìrìnàjò lára rẹ̀ ààyòrò àlẹ́yẹ asàrò sáfàr ààrí àpẹẹrẹ kó wà lórí ìrìnàjò lára rẹ̀ wọ́n láyà àrífò omi na ahàdì gbogbo asáde jókòó mẹ́rin kò sẹ́ńtì máa rí nu wa hátà jẹ́rẹ̀sà ilẹ̀ nàbí sallallahu alayhi wa títí yóò fi lọ jókòó ti di sọ́lọ́n sallallahu alayhi wa sallam rukubatẹ́ ilà rukubatẹ́ wà fi rúkọ̀ ti rúkọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam kàfẹ́ yàrá fi sọ́zẹ́ ọdẹ ẹ̀ka ọmọ méjì lórí ìta níbi sẹ́lá méjì ọ̀kára ya muhammad ọba ni wa muhammad akhbirni an al-islam nínú rukila ní islam ọ̀kára rasulullah sallallahu alaihi wasallam ṣíwọ́n bá pé al-islam an tashhada an la ilaha illallah wa anna muhammad rasulullah islam náà ni kò jẹ́rìí bí kò sẹ́yìn dábàbà tó ní fún dájúdájú muhammad sallallahu alaihi wasallam ṣe ọlọ́ọ̀bá ni ti kí ma sọ́lá lẹ́yìn náà kọ ma bírùn dúó tó ti yẹ zakata lẹ́yìn náà kọ ma yọ zaka ìsúmọ̀ ramadan lẹ́yìn náà kọ ma gbàwẹ̀ ramadan ìfẹ́ hujjal bayti ìdí títà ilẹ̀ ìsẹ̀bíra lẹ́yìn náà tó bá ní agbára kọlọ̀ sí hajj lára sọ̀dọ́kta arákùnrin tá a màrí yìí bá ní òdodo lọ فعجبنا له يسأله ويصدقه ويوان كوالي مفهوم ونين بيري بيري ونين زقلدني نصر قال فأخبرني عن الإيمان ونتقل سنير كايسلام يسميني لنقل عن كني إيماني قال أن تؤمن بالله ذلك قبلهم باميبو وملائكته وهم ملائكة ربو وكتبه وهم كتبه ورسله kọ́ gba àwọn òjíṣẹ́ ẹ̀gbọ́ wal yawmil akhir kọ́ lè gba ọjọ́ gbẹ̀yìn al-qiyamah gbọ́ ọjọ́ gbẹ̀yìn wa tu'mina billahi khayrihi wa sharrihi lẹ́yìn náà kọ́ gbàgbọ́ nínú àkọọ́lẹ̀ dáadáa rẹ̀ àbí aburú rẹ̀ قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك bẹ́ẹ̀ ni kọ máa jọ́sìn ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ tí ń lọ́wọ́ bá níbi ọ̀bá lọ́wọ́ bá ọlọ́run kúkú rí ẹ lára fàkàbírí ní àmì sáà ní fún nílò nípa àtìkò náà ayé ọjọ́ mìíràn kìyàmà kààlà mẹ́lmàsíkòlò àna àbí àlámí mìíràn sáà yìí sílẹ̀ ń tàbí lọ́wọ́ rẹ̀ kò ní máa ń kààlà jọ tó ń bèrè lọ kààlà fàkàbírí ní àmì àmàrà tìyà tó ń fún nílò nípa àwọn àtẹ́rẹ́ kára an tallida ummata arba'ataha ona ni kí ẹrúbìnrin máa bí olówó tó ní kwantara lẹ́yìn náà kò tuwari al'ufatul urat àwọn tó wọ́n rí láyé wo bàtà àwọn tó wọ́n rí o àtàwọn aláì ní rí sáṣá àwọn tó wọ́n dẹ̀ra ẹwọ̀lówó náà fi bùnìyàn ní ọmọ kọlìlànlá fún ma ń tọ́laka lẹ́yìn arákùnrin ìbálọ̀ falabi tumaliyan mo wá dúró pẹ́ díẹ̀ ثم قال يا عمر يا إلى عمر أتدري من السائل إن جاء البري قلت الله ورسوله أعلم إن الله وتجي لما قال فإنه جبريل لملائكة جبريل أتاكم يعلمكم أمر دينكم وقوين كارسيني رواه مسلم إمام مسلم بعد سواه ó di wa tàbí báyà bí wọ́n máa ná bọ̀ọ̀lú máa tẹ́lẹ̀ jọ amátara bá a tàhà ayé sèyídá tàhà òun náà ni olówó ẹ̀ ètò ní àmàna wa an tẹ́kùrọ̀ sàrárì an tẹ́lẹ̀ jọ amátara sàríyàtún bẹ́ẹ̀tàn sèyídá tó àwọn tó kúrẹ́ wọ́pọ̀ dé pé ọ̀kan náà àwọn ẹrúbìnrin yóò ó máa ń sọ àwọn àkàtọ́ ní ilé tó ń gbé ọ̀bùnìyẹ ti sẹ́yìn wọ ọ̀bùnìyẹ ti sẹ́yìn fi báadé sẹ́yìn ìdìmọ́rin sẹ́yìn wọ́n lo wọ́n rò pé àà ah, ìtumọ̀ rẹ̀ náà ni àtiwájú òkèlà gẹ́rẹ́ zarek wọ́n ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n aláàtú ayé alfukara àwọn aláìní kọ́lù maliyan ayé zamanan tawilan wọ́n á kẹ́ díẹ̀ وكان ذلك ثلاثة أعمال أبي ولا تسعون ها وكان ذلك الثلاثة لين انت متى أبي جباين أني جباين رئيس وعليكم السلام دلله ها؟ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àhàlìsà àhàrì ní bí àdìsà láàkọ́ náà tí mọ́mù náà mú wọ́n ní ìnẹ́mọ̀lá àmàlò bí ní yàtì bí nǹkan mọ́ sọ́njú ní nípa bí ẹnìkan lọ sọ̀rọ̀ àwọn fa ọ̀rọ̀ gan lórí àdìsà àhàrì náà ó di yé wọ́n yà áwọ̀ ọ̀rọ̀ kọ́sì bí ní kọ̀rọ̀ tí àwọn ọmọ ń fàájú ní kọ̀rọ̀ والأرحام ẹ̀rẹ́rì tí àwọn ọ̀dọ́ pé àti ìkọ̀ ẹ̀bí yẹn ló fẹ́ súnmọ́ òdodo jù pé Imam Kutubi ní ìṣesí lárúbáwá ẹ̀ṣẹ́ àwọn lárúbáwá ìṣesí wọn jù sí Yorùbá ìṣesí lárúbáwá ni pé wọn pé mo fi náà bá àtàlájọ bíbí ọ̀ ẹ̀fẹ́ Yorùbá lọ́nà tó bá pé alájọ bíbí bíbí ọ̀ àbí ni àwọn lárúbáwá náà sọ pé mo fi ọlọ́run bá àtàlájọ bíbí ọ̀ billahi wa birrahim nínú kọ́lọ́bà bíọ́ àti alájọbí. ọ̀rẹ́ máa ń sọ ọ̀rẹ́bá náà máa lọ báyìí mọ́ pé àwọn tó ń sọ pé Yorùbá ẹ̀lẹ́ lágbára àti wá wọn jẹ̀bi bẹ́ẹ̀ ọjọ́ òótọ́ tó ní ṣe síwájọ́ ìgbà fúlàní nìkan àmọ́ tó ti wá ń jù ọmọ ọdún wá ànábì ọlọ́ọ̀bá wo a ní inú ìṣesí káàsọ. Ibo ni wọ́n ti wà. Sallallahu alayhi wa sallam. Njẹ́ àná? Bọ́yá, Sílẹ̀lì, àà ní ọba. Sílẹ̀lì báwọ̀ ọlọ́run sàánú wa aláfíà àwọn alẹ́rọ wọn pé bílẹ̀ ọ̀bẹ̀ rahim wọn pé afáà sọ pé àwọn afáà mẹ́rin ibn mujahid ọmọ aleke ibn abbas náà kúrò ló mọ̀ ọ̀rẹ́ wa kúrò yẹn wọn pé akọ́nà ayẹyẹ kíkó lálẹ́ ju ká alúbàbí yìí rárá ní ìfẹ́ pé ọlọ́run jẹ́ nàbí bẹ̀rẹ̀ ayé àti ọmọ òrukàn àti ọmọ àti okùn ẹbí jẹ́ nàbí bẹ̀rẹ̀ ayé ọ̀hún ti yé wa kí wọ́n ti kẹ́ lọ́gbọ̀rọ̀ wáyé kíkọ́ ẹ̀kọ́ òfin ara òfin ara ó di wa wallahu ta'ala alam imam ló gbàdé sí wa imam muslim àbí náà àbí ìsọ́tẹ̀lẹ̀ wọ́n bí ní ṣílò ilé ikọ̀ gan lọ́gbàdé fún fi ṣe wàhálà kan tó gẹ́ẹ̀tì rẹ̀ báyìí ọmọlúwàbí ni ìyá ẹ̀ náà ti ń jọmọlúwàbí lọ ìyá yẹn náà ti dọmọ lọ́àbí tí wọ́n ní tààmọ́lẹ́rú ó di ẹni ewé ọgbọ́n ma ni ẹ̀tọ́ ọmọ rẹ̀ náà ló ohun hmm. ọkọ rẹ̀ ni ẹ̀tọ́ fún lóyún ni ọ̀fẹ́ ọ̀fẹ́ ọjọ́ ti free so wá ló wọn fẹ́ ó ti kúrò kó ẹ̀rú ó di أنا أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما هما سيدنا أبي ذر الجفاري جندب بن جنادة قالوا قري رحمه الله رضي الله عنه سيدنا معاذ بن عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال بيتك الله ما كنت ما أبدأ ولو بعد كنت ببراري تبدي سيئة على حسنة فإشياء إذا يفتح لي جمعها يوقع أيجاهر وخالق الناس بخلق حسن لينا ما هو دادا سمينيا رواه الترمذي إمام الترمذي وقال حديث حسن ẹni àdíyí sọ́fẹ́sẹ́ rí lẹ́ni wọ́n jẹ́ yóò ọdún tàlàyé lọ wọ́n kọ̀rán al-karim wọ́n la ilaha illallah ó di yíwa ọdí bá ti ṣe di kan kọ́ra ṣe rí kan kíákíá ó lè bá pa iṣẹ́ ẹbí yẹn rẹ́ عن ابن عباس رضي الله عنهما انقل سيدنا عبد الله بن عباس رضي الله عنهما رضي الله عنهما يعني قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما يوم موالي النبي محمد صلى الله عليه وسلم قال يا غلام واني يوم كوني شلون سلام ما هو عبد الله بن عباس اما كنت يوكو كل يبالي بيبو بويا يوم بقى ọ̀rẹ́ mọ̀ báwí ya gulam inni u'allimuka kalimat mo fẹ́ pẹ́lú àwọn gbólóhùn kan ihfazillah yahfazak mo ti tọ́lọ̀ ọba ọlọ́run mo ti wọ́n náà ihfazillah tajidhu tujahak mo ti tọ́lọ̀ ọba ọlọ́run dojú kọ ẹ́ wa idha sa'alta fas'alillah haka tọrọ nǹkan máa tọrọ lọ́wọ́ ọba ya fi gbogbo jama'a laujama a ti makura wajo ala an yin fa'oka bi shayin kan fẹ́ fi ẹ̀sì yọ ní àǹfààní kankan lam yin fa'oka illa bi shayin kan kí tọ́ba allahu lak mo lè fi lọ́pàá kankan a ti tọ́ba ti kọ́kú tiẹ̀ ni ni jama o ti makura wajo ala an dúró ka bi kan fẹ́ kó kpala bẹ́ẹ̀ lam yẹ dúró kó lè kó kpala bẹ́ẹ̀ illa bi shayin kan kí tọ́ba allahu alayhi kí ti sọ pé yọ sẹlẹ̀ fiyẹ rufiyatul aqlam wọ́n ti gbé àwọn akálẹ̀ alifálà mi kọ̀ ọ́ lẹ̀ ó gbé tọ́ga ọdún kọ̀tù sóòf lẹ́yìn náà àwọn tàbá káàfi kọ̀ǹkan ló ti kọ̀dá ó ti gbé síkàlá náà ti bẹ̀ rọwá òtìrìmílì wàkàlà àbísù ní hasanu sáhì imam tí nígbà bí sí wa ní àbísù fẹsẹ̀mí lẹ́sọ́ tó gbà ní. fi riwaya bin gẹ́rọ tìrìmílì inú ẹgbà wa mi ti تعرف إلى الله في رعاقي يعرفك في الشدة مولون بادرا لهم من بانرا واعلم أن ما أخطأك لم يكن يصيبك يصيبك تقول قد ما ميسر ما أصابك لم يكن ليخطئك ما يقول قل ميسر لا إله واعلم أن النصر مع الصبر mọ̀ pé àṣeyọrí àràṣe ọkọ̀ pẹ̀lú sùúrù wà á nàrẹ̀ fàjẹ́rà máa alkọ́bà marathon lẹ́yìn náà ibùyọ́ wà ń bi ìfúkúpin wà á nàmà àlà ọ̀sẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ lẹ́yìn náà ìdẹ̀ra wà lẹ́yìn nira wallahu ta'ala alam hadith lẹ́yìn yẹn hadith tẹ́lẹ̀ am عن أنس رضي الله عنه قال الله أكبر ابن أنس رضي الله عنه سبحانه إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر كما ما تعمل شكا iṣẹ́ yẹn wọ̀ lójú yìí kò ní kọ́ gbẹ́ bí irun dédé irun láì bí irun ti kéré yẹn bẹ́ẹ̀ iṣẹ́ yẹn ti ó di kunna na ala adir salam min al-mubiqat àmàláyé àníbìsọ́lá àwọn máa ka ń tẹ́ ń ká fún túmọ̀ bí irun lójú iṣẹ́ ìkàkùn yìí àwọn máa ka kókó kó ní kó wà lóhùn tó lè kópa ọ̀hún báyà ẹ̀mẹ́ máa wọ àwọn ìwà kan ẹ̀yìn rúkú zẹ̀sẹ̀l minus ní lẹ́yìn tó nǹkan àmàláyé àníbìsọ́lá àwọn máa ka kó tó lè kópa ọ̀hún báyà ni innakum lata'maluna a'malan hiya adlakum fi ayunikum min ash-sha'r dájúdájú ẹ̀yin máa hù wọ̀láì ẹ̀ máa hù àwọn sí kan pé ó lójú yọ wẹ́ lójú yín gẹ́gẹ́ bí irun ni ha irú iṣẹ́ yẹn sẹ́yìn sí ala sallallahu alaihi kọ́ عن, عن, عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى جبار وغيرة, وغيرة الله تعالى أن يأتي المرأة ما حرم الله عليه متفق عليه وغيرة يفتعوا بغيرة وأصلوا أنفع لأنفع بقي بقي النبي رضي الله عنه كان بشبه يقول الله بما جوه bẹ́ẹ̀ ni owó ọlọ́run ọba náà ni kí ẹ máa ṣe ń tọ́lọ̀ tọ́lọ̀ bò nífẹ̀ẹ́ sí tọ́lọ̀ sí léwọ̀ fún ọ máa ṣe wọn ọ̀gá ní ilé yìí ó tún ní ọlọ́run ọba mi ni nípa aláṣẹ ni ẹni kí ẹ máa ṣe ń tọ́lọ̀ ọba sí ní ìwọ̀ Imam Buhari àti Muslim gbàdí sí wa afáàní wàgẹ́yìràtú wàgẹ́yìràtú wọn máa gbàgbé fati ayin wọn máa wá pẹ̀lú gáyìràtú wàgẹ́yìràtú àásìlẹ̀ owó àǹfà ọ fàǹkàmí lẹ́yìn pé ó ti láṣẹ kọlọ́mọ̀ bá subhanahu wa ta'ala kó máa lo ìfẹ́nú ẹ̀ wallahu ta'ala alam naam ìṣùpá dúbáyìn ni àbí ọlọ́wọ́ bá kúmọ́lá sàánú ọlọ́ba dúkú yíwájú àtàráyé lọ wasalatu wasalamu ala nabiyil karim wa ala alihi wa ashabi ajma'in wa